إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أفنفون لوابا وجل وعلا àtọ́rọ̀ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run anábíwa muhammad sallallahu alaihi wa alihi wasallam kíra tí a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa lówùrọ̀ yìí una náà ni tíra alwajizu fi fiqhi sunna wal kitabil aziz àfá tó sì gbìyànjú láti kó tíra náà jọ ni àfá abdul azim badawi àwọn àkọlé tá a sì ń kà lọ́wọ́ nínú tíra náà ni ètò sísìkú nínú ṣẹ̀ríà islam ó sì já sí pé islam kò sí abala kan níbi abala àgbésí ayé tí ò sọ nípa rẹ̀ kódà ikú ẹni gan ikú aṣetán amina a islam otu tún sálàyé nípa rẹ̀ báwo la sìnkú àti tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tí àwọn ń sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ṣẹlẹ̀ nígbà yẹn bá fẹ́ kú bẹ́ẹ̀ yẹn ti kú àwọn tí ó gbẹ̀mí ẹ̀ lẹ́yìn náà tá máa gbé sínú sàárè àwọn kọ ṣẹlẹ̀ sónítọ̀hún a ti sọ̀rọ̀ nípa tẹni rí bá fẹ́ fayé sílẹ̀ irú àwọn màlẹ́kà tí ó wà àwọn tí ó gbé ẹ̀mí ẹ̀ àtàwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sígbà tá a má kọ́kọ́ gbẹ̀mí ẹ̀ sínú sàárè lówùrọ̀ yìí a ó tẹ̀síwájú nípa ẹni tó bá jásí pé ẹni ibi ni àbí kèfèrí bá fẹ́ fayélẹ̀ kí làwọn ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ sí hadith kan náà ni hadith tá a sì ń kà lọ́wọ́ adásí méjì ni sọ a ó tẹ̀síwájú bíi bolo ànábì sallallahu alaihi wasallam kama má gbàgbé orí tẹ́lẹ̀ ànábì ti ń wáàzí lọ́wọ́ gangan ni pé tí wọ́n bá ń sìnkú lọ́wọ́ tí wọ́n ń gbẹ́ sàárè lọ́wọ́ yàní shari'a islam gbà wá láti wáàzí ní so nínú wáàzí ṣe lórí tẹ́ yẹn òun sàlàyé fún a ti sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sẹ́mi rè wa ní wa inal abdal kafir ó ní ṣùgbọ́n tó bá ṣe pé ẹrú tó bá jẹ́ kèfèrí ni nínú ẹgbẹ̀ wa mi ó ní fájìr idha kanat inqita'i mina dunya wa ikbali mina al-akhirah tó bá di àsìkò tírú ẹrí bẹ́ẹ̀ tí ó fàyélẹ̀ tí ó kú láyé tí ó wà padà sí alkiyama nazala ilayhi mina sama'i mala'ika òun náà àwọn màlẹ́kà ó sọ̀kalẹ̀ wà bá láti sánmà àwọn màlẹ́kà ó sọ̀kalẹ̀ láti sánmà wà bá òun náà àwọn màlẹ́kà yìí sódòlò wòjò ojú tí wọ́n dúdú tí wọ́n sáàbá gbàgbé tàwọn ẹni rí ànábì ní ojú wọn funfun bí ó dà gẹ́gẹ́ bí òrùn ìmálẹ̀ ojú wọn dà gẹ́gẹ́ bí òrùn àmọ́ eléyìí sódòlò wòjò ojú tí wọ́n yóò dúdú ni máa fún mọ́lùmọ́sọ́ àlùmọ̀sóhù máa bẹ pẹ̀lú wọn kí náà ń pè ní mọ̀sóhù òun náà ni sack cloth aṣọ kan ní bí àpò ni aṣọ yẹn ní ara níta máa fi ṣe aṣọ ẹlẹ́ẹ̀ náà máa fi ṣe àpò wọ́n wá ní àpò yẹn yóò wá dàbí tí wọ́n fi eérú pa nínú ẹgbà wá mi mọ̀sóhù mi nà náà yẹn ni pé àpò yẹn láti inú náà ni ó ti mú jáde fayajilisuna ma'ahu maddal basar àwọn màláíkà iná wọ́n ó jókòó pẹ̀lú ẹ̀ ní déédé ibi tó jẹ́ òtì máa rí wọn kò ní ju bí kéyìn ó sí jósókè kó máa wọ́n báyìí lọ summa ìyẹ̀jẹ́ ò malakul lẹ́yìn báyìí màláíkà kúnú wàdé hatta yajlisa inda rasihi títí òun wàá jókòó ibi ẹ̀gbẹ́ orí ẹ̀ fayakul ayyatuha nafsul kabisa. màlẹ́kà kú wa máa sọ fún báyìí pé irẹ́ ẹ̀mí burúkú yìí irẹ́ ẹ̀mí burúkú tí ò yìí ó kúrú sákàtì Allahi wa ghadabi jáde máa jáde lọ síbi ìbínú tọ́lọ́n jáde kú lára tọ́ wa ń bẹ̀ yìí máa jáde lọ síbi ìbínú ọlọ́run kọ́lá fatafarraku fi jasadihi ẹ̀nẹ́bì ní ẹ̀mí yìí yóò wá fàkà gbogbo ara rẹ̀ àwọn àfáà ní kí tẹ́ni yóò fi fọ́nká nítorí pé kí ni ó ti mà yí pé gbígba ẹ̀mí ìtafẹ́ gbẹ ẹ̀mí yìí ẹ̀mí ń lọ síbi ìbínú tọ́lọ́ọ̀bà ni subhanahu wa ta'ala ẹ̀mí yẹn gan wá fẹ́ jáde torí pé ẹ̀mí yẹn kò fẹ́ jáde lára yẹn tó ló ti mà yí pé tó ń bá ti jáde báyìí níbi ìbínú tọ́lọ́ọ̀ ló ni kó fẹ́ sá kó tiẹ̀ máa ká fayantazi'uha kama yuntaza usafodo mina sofil mabdul àmọ́ kò ní ṣeéṣe fún kò fẹ́ jáde ama màlẹ́kà kú yìí yantazi'uha yóò wá já ẹ̀mí ẹ̀ gbà yóò fa ẹ̀mí ẹ̀ já gba ẹ̀mí ẹ̀ kama yuntaza usafodo mina sofil almabdul gẹ́gẹ́ bí a ṣe máa ń fa ìtànpẹ̀ ní asafodo ó ní irin tí irin tán máa fi yan ẹran bá fẹ́ yan ẹran ẹni máa fẹ́ fi súyà wọn àwọn arìnrìn kan bọ̀ wọn gbé lórí iná tẹ bá wo irin yẹn tẹ máa fẹ́ yọ ẹran yẹn kúrò lára rẹ̀ gbogbo ẹran yẹn kúrò lára rẹ̀ àwọn àkàwọ́ lẹ̀ máa ẹran yẹn so anabi wọn sàlàyé pé wọ́n wá fa ẹ̀mí ẹja kàmá yunza ìsàfóòdù mìíràn sófin mablul gẹ́gẹ́ bí a máa yọ irin tá a máa fi tá a máa yọ kúrò lára àsóòfì ma wọn náà ni pé òwú ta wẹ́ẹ̀tì tán kiri yẹn tó gbóná sán ti bọnú òwú láì jẹ́ pé wọ́n rẹ si yẹn sínú omi kí ni ó sì òwú yẹn ó jóná àmọ́ tán rẹ òwú yẹn sínú omi òwú yẹn ò ní jóná yẹn ọlá tó gbóná yẹn ara irin yẹn so ni fa ẹja pé yẹn yọ oníyọlá ìjẹ́ pé ó lẹ̀ máa ra òwú ìyàgbín tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ́gbà tí ẹ̀mí rẹ̀ ti sí ara yẹn wọ́n wá fàjáde bíi pé ẹ̀mí yẹn ò ní jáde kúrò lára rẹ̀ àyàfi pé pé pẹ̀lú ìnira àti tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ha màlẹ́kà kú yìí yi gba ẹ̀mí ẹ̀ fa ìdá ha lámìyàdẹ̀ àwòhà ha mọ̀lẹ́kà kú yìí kò ní fi ẹ̀mí yẹn sí ọwọ́ rẹ̀ níṣẹ́jú kan nígbà tó bá ti gbà tán hátà yẹjẹ àlóhà fi tílíkà mùsù títí tó fi wá sí ẹ̀mí yẹn sínú àpò tí wọ́n mú jáde láti inú náà yẹn wọ̀yá kùrùjù mínìhà ka an tani ríhì jífa wújìdá aláwájìhì àrùn látara ẹ̀mí òórùn kan wà máa jáde látara rẹ̀ gẹ́gẹ́ bíi òórùn tó yẹ pé ó burú ju òórùn tó le ju òórùn òkú nǹkan tí ẹ̀rí lórílẹ̀ lọ tí nǹkan bá ku ẹran ló ku ni wọ̀rẹ́bà tó bá kú gbàtí ó bá ẹ lójọ́ mélòó kan yóò máa rùn bí òórùn jífa òórùn òkú nǹkan òórùn tí wàá máa jáde látara ìní yìí nígbà tó máa fi sínú àpò yẹn tán yóò wàá máa jáde gẹ́gẹ́ bí òórùn tó burú jùlọ nínú òkú ala ala tó pè yẹn máa rí lórílẹ̀ ayé fàyẹ̀sì àdúnà bí ha wọ́n tún wá mú ẹ̀mí náà màlẹ́kà náà wọ́n gbọ̀n gbogbo sọ́mọ̀ lọ fàlá yamurruna bí ha alàmàlà ìmìnà màláìka ìlà kọlù máa ha dàrú kọlọkàdé wọn wá ní gbé ẹ̀mí kọjá lọ́dọ̀ màlẹ́kà kan nú àwọn màlẹ́kà àyàfi ká màlẹ́kà wọn máa sọ wípé áá irú ẹ̀mí burúkú lélẹ́yìí ẹ̀mí wo ni ń rùn báyìí ẹ̀mí burúkú wo ni wọ́n ń gbé bọ̀ yìí fayakuluna fulanu bunu fulan bi akbahi asma'ihi allati kana yusama biha fi dunya wọ́n wà máa sọ pé lágbájá ọmọ lágbájá ni wọ́n pè pẹ̀lú orúkọ tó burú jùlọ nínú àwọn orúkọ tó máa fi pè láyé nígbà tó náà wà láyé òun náà ní àwọn orúkọ ọ̀nà jíjẹ tó burú tí máa fi pera rẹ̀ tó máa fi pè láyé irú orúkọ yẹn náà àwọn màlẹ́kà wà máa fi pè fún àwọn màlẹ́kà tó ń béèrè nípa rẹ̀ hátà yuntaha bihi ila sàmà ìdúnìyà títí tó fi wá gbé ibi sámà ayé fayustaftahu lahu àwọn màlẹ́kà tó ń ẹ lọ yẹn wọ́n wà wá kán sílẹ̀kùn sánmà ayé yẹn fún yẹn àkọ́kọ́ yìí wọn ò ní sílẹ̀kùn fún ẹ̀rí pé ẹni rí wọ́n sì lẹ́kùn gbogbo màlẹ́kà sánmà kọ̀ọ̀kan wọ́n sì dé sánmà kejì wọ́n bá sì lẹ́kùn sánmà ayé fún màlẹ́kà sánmà ayé wọ́n sì dé sánmà kejì bẹ́ẹ̀ wọ́n sì lẹ́kùn sánmà kejì màlẹ́kà sánmà kejì ó sì kẹta wa ta'ala kó tó wá sọ nǹkan màlẹ́kà yóò sì fún àmọ́ àwọn eléyìí ẹni ثم قرأ رسول الله صلى الله عليه وسلم لا تفتح لكم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم القياس anabi ọlọ́n ni anabi ló ka aya yìí aya yìí wà nínú suratul A'raf ọlọ́n kọ́kọ́ ń bá ọ̀rọ̀ ọbọ̀ ni ọlọ́n ni innal ladhina kafaru bi ayatina wastakbaru anha aya yẹn wá kọ̀ntínú láti bẹ̀rẹ̀ àmọ́ ibi tí anábì di kànáà ni wọ́n mú wá fún àyè anábì ni láàtú fatahu aláhùn abwabu sàmà wọn ò ní sí lẹ́kùn sánmà fún wọn wọn ò ní sí àwọn lẹ́kùn sánmà fún wọn wala yadkhuluna aljanna bẹ́ẹ̀ wọn ò ní wà aljanna àwọn ta ni àwọn kèfèrí wọn ò ní wà aljanna hatta yalija aljamalu fi sammil khiyat àyàfi ti abẹ́rẹ́ títí tí rakumi eh, yóò fi gba ihò abẹ́rẹ́ kọjá yẹn rí pé kò ṣeé ṣe nílàákàì kíra fún mi kó wá kọjá nínú ihò abẹ́rẹ́ tí ò ṣeé ṣe ni so ọlọ́run ní àwọn kèfèrí wọ̀nyí wọn ò ní wọ àlìjẹ́nà àyàfi tí ìràkúnmí bá lè gba inú ihò abẹ́rẹ́ kọjá lókù fàyàkúlù lọ́hù azawajal ọlọ́run jalla wa ala yìí tún wá sọ báyìí pé oktubu kitabahu fi sijjin fil ard òun ní ti tiẹ̀ ẹ lọ kọ síra si àkọọ́lẹ̀ eniri ẹ fi sínú sí jíìn ẹni rí wọ́n fi àkọọ́lẹ̀ tiẹ̀ náà sínú ni ẹ̀lì jíìn ọlọ́njà wọn bẹ́nu wọn amóhun ọlọ́run fi sí jíìn tìlà ardi sufla náà ni pé nínú ilẹ̀ èyí tó jinlẹ̀ tó rẹlẹ̀ jùlọ nínú fi àkọọ́lẹ̀ rẹ̀ sí fàtútùrà hòróhòhò tọ́rahàn wọ́n wá ju ẹ̀mí nígbà tánàbí wa sọ lẹ́yìn tán súnmọ̀ kára à ó tún wá ka áyà koran tó sọ́bá yìí pé wa man yushrik billah fakaannama kharra minas samaa fataqtafuhu at-tayr aw tahwi bihi ar-rih fi makanin sahiq fi makanin sahiq ọlọ́run subhanahu wa ta'ala suratul hajj ó ní ẹni tí ń bá ń pa nǹkan mí ìpapọ̀ samaa irú ẹni bẹ́ẹ̀ yóò dà gẹ́gẹ́ bí ẹni pé irú ẹni bẹ́ẹ̀ jábọ́ láti sánmà tó ń wóoru rẹ̀ tí ń jábọ̀ láti sánmà ni fàtàkùtàfòkò tàìrì táwọn ẹyẹ wá gbé bí tí ń jábọ̀ yẹn àwọn ẹyẹ wá gbé àwọn ẹyẹ snatch rẹ̀ ẹyẹ jàgbà àwòtáhàwì ibi ṣeré àbí kó ṣe pé ẹni tí atẹ́gùn ń gbé lọ atẹ́gùn yìí ń gbé lọ sí fi màkà ní sàhì sí ààyè kan tó jìnà ẹ̀rí pé ááyà yìí sọ̀rọ̀ nígbà pé kéèyàn ojú nǹkan ànábì sàlàyé fún ẹ pé wọ́n ju láti so ànábì wa mú ááyà ìwà tọ́lọ̀ ń sọ̀rọ̀ nípa àwọn òṣẹ́bọ bí àlámàrí wọn ó ṣe rí níjọ́ gbéǹdé àlèkìyàmà ọlọ́mọ sì wá ní káfí hajj fi nígbà náà wọ́n wá dá ẹ̀mí ẹ̀ padà sára rẹ̀ nínú sàárè ó ti nínú sàárè ńgbà yẹn wọ́n wá dá ẹ̀mí ẹ̀ padà sínú sàárè ńgbà wàyàtíhì malakan lásìkò yìí a màlẹ́kà méjì wà báwọn náà fàyújì lè sáàlìhì àmìjẹ́jì wà gbé jókòó fàyàkù láàrínláhù àmìjẹ́jì wà máa sọ fún báyìí pé man rabbuk ta ni olúwa rẹ̀ ta lólúwa ọba rẹ̀ gẹ́gẹ́ bá sì bí ẹnire náà léèrè ha ha la hadiri nítí wà máa ha ha ohun ma nǹkan kan pàǹtẹ́ ń béèrè yìí fàyàkù láàrínláhù ma dínú àwọn mẹ̀lẹ́kà méjèèjì ó tún sọ fún pé kí lẹ́sìn fayakulu ha ha la adìrì yi mọ̀ sọ pé ha ha òun ò fayakula lahu ma hadha ar-rajulu alladhi bu'itha fikum kí ni kátó ọmọ nípa arákùnrin kí lọ ń sọ arákùnrin yìí tí wọ́n gbé dìde láàrin yín kí ni nǹkan tí ọ ń sọ nípa iṣẹ́ tó gbé dìde yóò wá sọ wípé ma haza rọ́jù lẹ́dẹ̀ bọ́ ìsàfíkù fáyà kúl ha ha na ajiri yóò tún sọ wípé ha ha òun ma nkankan òun ma fayunadi munadi mina sama lásìkò yìí olùpèpè kan wà pèpè láti sama ó pèpè láti sama báyìí pé kazaba arákùnrin yìí òpùrọ́ ni àbí ẹni yìí ẹni tẹ́ ń gbé sínú ọkùnrin ni kazaba òpùrọ́ ni fàfúríṣò láhù mínà náà látara bẹ́ẹ̀ ẹ wá tẹ́ ìtẹ́ kan fún láti núná ẹ tẹ́ ìtẹ́ fún láti núná wàfúṣáhù láhù báàbà ìlà náà lẹ́yìn náà ẹ sílẹ̀kù kan fún lọ sí núná ẹnipẹ́ sílẹ̀kùn fún láti nú sàárè yẹ títí dé núná fàyàtíhì min harriha wa samumiha yóò wá máa bá ìgbóná náà yóò wá máa bá nú sàárè ẹni dáadáa títútù àlìjẹ́nà ìgbádùn àlìjẹ́nà yóò máa bá nù sàrà amóhun ní tìjẹ́ mú tìjẹ́ níbi yẹn ìgbóná náà yẹn yóò máa bá láti inú náà yóò máa bá nù sàárè wọ́n sàmúmi hà bẹ́ẹ̀ atẹ́gùn tó gbóná náà ń pè ní sàmúmi náà ní pé atẹ́gùn gbóná atẹ́gùn gbóná ti náà yẹn náà yóò máa fẹ́ lù nínú sàárè wọ́n wá fún òun fún sáàrí rẹ̀ mọ̀ débi wípé àwọn ẹ̀fánhà rẹ̀ yóò fi yapa síra wọn yóò wọnú ara wọn ẹ̀mọ̀ ẹ̀fánhà bó sọ wáyé nígbà sáàrí bá fún ẹ̀fánhà yẹn apá òsì yóò wọnú apá ọ̀tún ibi tí sáàrí yẹn fún wọn dé lọ́lọ́wọ́ wọ̀yà sí ìrọ́jùlùm kọ̀bí ìhòlòwájì lásìkò yìí arákùnrin kó wàá bọ́ọ̀ náà arákùnrin yìí ojú ẹ̀ burú láti rí kọ̀bí ẹni pé ojú ẹ̀ ò sí rírí ojú ẹ̀ burú kọ̀bí hosiyab aṣọ ẹ̀gan aṣọ tí ò bá mú ní aṣọ burúkú ni ẹ mà aṣọ míì wà kéyìn ó wọ̀ sí pé aṣọ gan yóò máa bàyàn so appearance ẹni tí wàá báwọn náà appearance kẹtẹ pé tó bani lẹ́rù ni tẹ́ pé ó burú ni kò sí rí ni mọ́ntínú rẹ̀ arákùnrin ara rẹ̀ tó burú ni fayakul abṣiri billadi yẹsọ náà ni pé ìrókò máa bá àbí máa dunú pẹ̀lú nǹkan tí ó máa kó bànújẹ́ báyìí ẹni tàkọ́kọ́ tí ó máa dunú náà náà ti fún ní ìró àmọ́ òun ti tiẹ̀ tí ó máa kó bànújẹ́ bá náà ni wọ́n fi fún nírò hadha yawmuka alladhi kunta tu'ud ilé náà ni ọjọ́ rẹ tó kí wọ́n ti ń ní àdéhùn fún wà láyé ńgbàtọ̀ wà láyé wọ́n sọ fún ọ pé máa kírun máa gbà àwẹ̀ máa ṣe dáadáa tó bá ṣe léyìí tọ́kàgùn sí ni tó bá mu tí tọ́ ń jalè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkágun rẹ̀ bí tí ó dé sí ni o náà lọ ti wá débá lónìí fayakul man ant òkú yóò wà máa sọ fún arákùnrin pé ta ni ẹ́ ìwọ ta ni ẹ́ tójú rẹ̀ ò sí rí tó ń sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí fàwájú ó kàwájú ó yẹ ojú rẹ̀ gan banilẹ́rù táwa ni ẹ fẹ̀yẹ̀kúrò ana amalokana kabir ẹ̀dá yìí yóò wá máa sọ fún pé èmi náà ni iṣẹ́ burúkú tó ń ṣe iṣẹ́ rẹ̀ tó jẹ́sẹ̀ ibi tó ń ṣe láyé òun ni ẹ̀dá yìí ó máa sọ fún báyẹn pé à ìwọ́n tó ń mutí tó ń jalè tó ń ṣe dìná tó ń parọ́ tó ń dẹbi irú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo àbàjẹ́ àwọn ṣẹ́ẹ̀bì rẹ̀ kò lọ́lọ́ ti dáhùn fẹ̀yẹ̀kúrò rọ́bìlá tòkínì sáà ẹni yìí òkú yìí yóò àmọ́ sọ ọba mi ò olówó ọba ò mọ̀jẹ̀ kálíkì àmọ́ tó tóró ti mọ̀ yí pé kálíkì àmọ́ bá tó ìyà tí ó jẹun lálẹ́kì àmọ́ ó ju èyí tó wà lọ kò wá ní kálíkì àmọ́ ó ṣẹlẹ̀ yóò mọ̀ sọ yí pé mi kálíkì àmọ́ ó o nínú mi hadith thumma yuqayyadu lahu a'ma asammu abkam lẹ́yìn náà wọ́n yàn fún wọ́n yàn tì yẹni pé ẹ̀dá tí wọ́n yàn tì yóò jẹ́ ẹni tó fọ́ lójú tó dẹ̀ di létí lẹ́yìn náà tó jẹ́ ọ̀yàyà kò rí nkankan kò gbọ́ nkankan kò wa fi yadihi mirzabatun ntí sled hammer nítorí pé ní òun náà hama amma hama ya yẹn kì í ṣe ordinary hammer sledge hammer hammer ńlá yorùbá ni ni pé òdùrọ rí ńlá ó máa bẹ̀ lára lọ́wọ́ ẹ̀dá ti ẹ̀dá tí wọ́n yàn tí ti tiẹ̀ tí ò lè sọ̀rọ̀ bihi jabalun kana ìbájá sí pé fi na òkè àpáta sábà fi lu òkè àpáta báyìí àpáta yẹn ń fìdí níbi tí òjò rọrin yẹn tí ó lágbára dé ìbájá sí pé wọ́n fi na òkè òkè àpáta yẹn yóò sì di ẹ̀pẹ̀ fọyàdẹ̀rẹ́bùhù dọ́rìbàtàn hátà yẹ̀fẹ́ra tóra ẹ̀dá yìí yóò wá fi sledge hammer òdúrọ̀ yẹn yóò wá fi nà á tó bá fi lò báyìí títí onókè di ẹ̀pẹ̀ ni òkú yóò bá di ẹ̀pẹ̀ thumma yu'iduhu Allahu kama kan ọlọ́run ọba ògùn yóò tún wá dá padà sí wà tẹ́lẹ̀ ńgbàtà tí o dúró yẹn náà ó di ẹ̀pẹ̀ ọlọ́run tó wá ní kótó padà di èèyàn padà gẹ́gẹ́ bí ó ṣe wà okoro dọ́rọ̀bàtàn ó kọ̀rọ̀ ẹ̀dá yìí yóò tún wá tí o dúró yẹn yóò tún nà á fàyàṣe nígbà náà yóò wá pariwo kan òkú yóò wá kébù sí kan sayhatan yasma'uhu kullu shay'in illa thaqalayn ìgbé tí òkú yóò pa gbogbo ìgbé tí ó kéé

nígbà tó bá fẹ́ fayé lẹ̀ nígbà tó bá gbé sínú sàárè tóòrè bá ti wá dé bá ní bí ó sì máa wà fún ènìyàn títí tí fi wà àlùjẹ́nà bẹ́ẹ̀ ẹni tí ò bá gbélé ayé ṣe dáadáa bákan náà òun náà láti bọ́ irú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí yẹn kọ́mọ ènìyàn lè bá àmọ́ kí ni irú ìwà tí ó hù nígbà tó wà láyé làwọn afáàfin ní tí ẹ bá fẹ́ ṣe wáàzí lórí tẹ́ wáàzí tó jọmọ́rọ̀ ọkú tí èyàn máa ṣe tẹ́mi èyàn ó máa ṣe kílẹ̀ mí ó máa ẹ̀rọ máa bàyà wípé à òkú la yìí ìjọ wọ́n gbé mi náà wá báyìí kìí ṣe wá àṣìṣà máa pàwọn èèyàn lẹ́rìn lórí tẹ́ kìí ṣe wá àṣìṣà máa ṣàwàdà àà Ibn Usaymi rahimahullah wọ́n ṣàlàyé bí yẹn ṣe máa ṣe wáàzí ní orí tẹ́ náà ni pé wáàzí tó jọ má irú ààyè yẹn fún ọlọ́ọ̀bà ń bẹ̀ sàánù ajẹ́kálẹ̀ ṣe irú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sẹ́ni eré tẹ́pọ̀n àmàlẹ́kà dáadáa wọ́n wá pàdé ẹ̀gbọ́n tó bá fẹ́ kú tẹ́pọ̀n wọ́n gbé sínú aṣọ tó yẹ pé ẹ̀lẹ́kàtà ní tẹ́mú wá láti àlùjẹ́nà tó fi hanus yẹn tùràrí tó yẹ pé amú wá láti àlùjẹ́nà tó fi sára ẹ̀mí yẹn tó ọlọ́run subahana wa ta'ala gan ni yóò máa pàdé ẹ̀mí yẹn tí yóò máa sọ àwọn gbólóhùn ìdùnnú ọlọ́mọ́sàsílẹ̀ ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run sọ wa kúrò níbi ẹ̀mí burúkú tó ṣe pé ìjìyà tá a ti kà yìí ni ó máa bẹ pẹ̀lú ẹ̀ òròpébi tá a ti dúró láàárọ̀ yìí ní insha Allah assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ọlọ́mọ́sà fi ọ̀rọ̀ rẹ̀ yé wa sàánú ajá lè ṣiṣẹ́ dáadáa láyé kálẹ̀ bá rí dáadáa pàdé ní àbá dáadáa pàdé níjọ́ gbéǹde alìkìyàmù ikú nǹkan tó ṣe pé ó dá oníkálukú lójú ni kò sí nǹkan tó dáni lójú tó ju ikú lọ gbogbo nǹkan yòókù tí yẹn bá fẹ́ ṣe láyé kò dájú bí yẹn bá ló ń fẹ́ ṣèyàwó ó fẹ́ kọ́lé ó fẹ́ ralẹ̀ ó fẹ́ ṣe gbogbo ẹ̀ kò dájú a máa bẹ́lọ̀ kọ́lọ̀ jẹ́ kó ṣe é ṣe ni ṣùgbọ́n ikú kò sẹ́ni tí ò dá lójú fóun ó kú kódà àwọn tí ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ gan lẹ́nu tuntun ọlọ́run àwọn náà gbàkú gbọ́ mọ̀ pé kú mbẹ̀ so in tí o bá ti wá tó ti wá já pé tó já sí pé kò sí tàbí ṣùgbọ́n fún yẹn àfi máa pèsè kalẹ̀ dé nǹkan tó pọn dandan ni níta sì máa fi pèsè kalẹ̀ dé ikú òun náà rí ká ní ìmánì tó yẹ kúrò ká ní yàní ìgbàgbọ́ tó pé ó ṣe déédéé kìtáàbù àti súnà ìbọ́lọ́wọ́ bá gbọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ àwọn jọ́sìn bọ́lọ̀n ti fẹ́ ní ìbámu pẹ̀lú súnà àtànábíwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam lẹ́yìn báyìí a tún wá jẹ́ kí mu'amala wa láàrin wa pọ̀lọ́mọ ènìyàn yàní ìsísí wa àṣepapọ̀ wa láàrin wa pọ̀lọ́mọ ènìyàn láàrin wa pẹ̀lẹ́dà ọlọ́run ajẹ́kúdà aníwàtúdà sí ara àmìnì sí ọmọ ènìyàn sí gbogbo pèsè kalẹ̀ fún ikú ni ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá jásí pé kò ṣe àwọn aṣẹ́ rí wọ̀nyí kò wà dáadáa kò sí lọ́hùn òun ti tiẹ̀ bí ìgbà ikú rò fún òun òkú ní kúmáláyé ni ẹ̀ bí ìgbà pé kò fẹ́ fayélẹ̀ òun irú ti tiẹ̀ nígbà tásìkò òkú bá wá dé dáa nígbà yẹn ní máa ti kíni ní wàá máa sàbámà àmẹ́ni tó bá ti tètè múra kalẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí kú yẹn bá dé kò ní sàbámà irú wọn lọ́lọ́run subhanahu wa ta'ala sọ fún wa pé ìnàlẹ̀dínà àmànú wà ámìlù sọ̀lẹ̀hátí àbí ìnàlẹ̀dínà قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون náà ni pé ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ láyé ó gba ìpé ọlọ́run subhanahu wa ta'ala ó náà lọ́lọ́run ó ní ìmáàni tó yẹ kúrò tó mọ́ bó tó wá dúó déédéé ó jọ́sìn fọ́lọ̀ gbogbo nǹkan tó yẹ kó ṣe tó wa ta'ala tásìkò kú wọn bá dé àwọn màlẹ́kà ó máa sọ̀kalẹ̀ wá bá wọn pé ah Allah kiri Allah takhafu wa la tahzanu náà pé ibi tẹ́ lọ yẹ ẹ má lẹ́yìn ẹ má banújẹ́ nípa nǹkan kalẹ̀ lórílẹ̀ ayé torí pé nígbà míì bá ń lọ síbi kan tí ò kí à òun fẹ́ fayélẹ̀ òun lọ sínú sàárè kí ló bá pàdé lẹ́yìn náà àwọn nǹkan tó ń fẹ́ ti kalẹ̀ láyé yìí bóòlù ti fẹ́ rí kí ní òbí ó tì wọ́n ọlọ́run yẹn máa sọ fún ẹ pé la takhafu wala tahzanu ẹ má bẹ̀rù bí tẹ́ ń lọ yẹn ẹ má sì banújẹ́ nípa ilé ayé tẹ́ẹ̀sì kalẹ̀ yìí torí pé bí tẹ́ ń lọ yẹn oore lẹ́ lọ bá pàdé ọlọ́run ni àwọn màlẹ́kà tó ẹmú ọ̀tún wọn sọ pé wa abshiru bil janna bil jannati lati kuntum tu'adun ẹ wá máa dùnnú pẹ̀lú ròdùnnú ẹ máa fún wọn ní ròdùnnú nípa àlìjẹ́nà ti ṣe pé òun náà láti ṣe ní àdéhùn fún yín abẹ́jálàwàálà mọ́sà sí báyìí fún ẹnìkọ̀ọ̀kan wa sọ́wá kó níbi ìyà ayé ìyà sàárè àti ìyàjọ́ gbèǹdé alìkìyàmà salamu alaikum wa rahmatullahi alaikum salam ni àwọn méjì yìí wọ́n gbé òkú wá gbé sàárè ẹ́ ọ̀fẹ́ ní eré ní sàárè ọ̀fẹ́ pọ̀ ṣẹ́fẹ́ ní ibi ní sàárè ọ̀pọ̀ náà láti ọ̀dà tí ń sàárè yẹn ní gbé sàárè kò ju kótópó bí wọ́n ti gbé náà lọ. a rí wọn tó máa já sí sàárè yìí látara bí ó ti wà náà yíbọ́ yìí ní ọ̀rọ̀ padà bóun ní sàárè sáàrì tí wọ́n pè àwọn agbẹ́ni ìgbà wọn fọmọ tó gbé ẹgbẹ́ di ẹni jíjẹ gbogbo bọ́ọ̀dì ara ẹ̀mí ò ti jẹrà kúrò ní ẹ̀ tó àwọn ẹ̀mí yẹn wọ́n sọ pé akẹ́kọ̀ọ́ wọn fẹ́ sí láti àjẹ́nà nínú sàárè ẹ̀mí ti ti kúrò lára rẹ̀ níbi lọ sí díẹ̀ ó ti lọ ìdí yìí ọ̀fẹ́ àlàyé ló yẹ. ìsẹ̀mí inú sàárè wọ́n ń pè ní hayatu barzakhiya ìsẹ̀mí yẹn emi wà ní ọ̀tọ̀ ara wà ní ọ̀tọ̀ lákọ̀ọ́kọ́ nígbàtí wọ́n bá kọ́ gbé sínú sàárè àtẹnire àtẹnibi ọlọ́run nìkan dá ẹ̀mí yẹn padà sí lára ẹ̀mí yẹn ó padà sí lára gbé jókòó ní ó fi béèrè àwọn ìbéèrè tí béèrè yẹn so tó bá wá yá ẹ̀mí yẹn yóò wà níbòmíì ara yẹn ó wà nínú sàárè ṣùgbọ́n ń kò já sí pé dama a nǹkan méjì ní jọmọ ènìyàn ara ṣùgbọ́n nka ti máa jẹ́ ká ní feeling in tó bá ń sèyàn òun náà ara yẹn àmìnà bẹ́ẹ̀ ni I'm sorry ara yẹn wà nù sàárè ẹ̀mí wà ní ṣùgbọ́n ọba ogoni ẹni tí ó máa ọlọ́mọ bí ìgbádùn yẹn ó sì máa bá ní gbogbo bí tẹ́lì yẹn bá wà ẹ̀mí yẹn yóò sì máa ní feeling ìgbádùn yẹn bẹ́ẹ̀ náà ni ẹni síyàwó máa gbogbo bí tẹ́lì yẹn bawa nínú sì jíìn ẹ̀mí yẹn ara yẹn wà nínú sàárè ẹ̀mí yẹn wà ń ìjìyà yẹn yóò wà nínú sàárè ara yẹn náà sì máa ní nínú ìmọ̀ àkọ́kọ́ pé a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni lọ́dọ̀ àmì nípa nǹkan tí

yóò tún da ẹ̀mí ẹ̀ tún da padà sí bó ṣe débi pé wọ́n fi wá máa lù ní òdòrọ̀ ẹgbà tí nípa iná nígbà tọ́lọ́ ń sàlàyé nípa iná tọ́lọ́ ní tán bá fi wọ́n sínú iná iná yẹn yóò máa bu ara wọn ni kullama nadijat juluduhum badalna juludan sẹ́jẹ́ra orin nínú Al-Qur'an al pé awọ táwọn yẹn bá tí ń jóná tí ń jiná àti máa change àwọ̀ méjì tó bá jẹ́ láyé ń bíbà yìí láyé ń bíbà yìí irú náà irú èyí tí ò tó tí ò tí ẹ̀ tó ìdá 100 iná yẹn tó bá jóyàn ní bíbà yìí láàrin ṣẹ́jú mélòó ó ti bọ́ sálì kìámà àmọ́ òun iná yẹn ó máa jòkù sí níkú so ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó lágbára láti ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn eléyìí náà ọlọ́ọ̀bá lágbára láti ṣe ṣe títí wa náà ní pé ká ní imani sí inṣàlá wallahu a'lam ọlọ́run kò fọ́rọ̀ rẹ̀ yọ wa alaikum salaam naam nípa hmm. òkúta gómìnà sàrí tó ti pẹ́ lẹ́wọ̀n ní tọ́dún mẹ́ta àwọn mẹ́rin àbẹ́sìbá lọ níbi àtúnṣe sàrí àwa ń gbé a sì òkú wa rí sí àwa bí a ta kó gbogbo ìlú kù ṣé ká àtẹ̀tẹ̀ ṣe bí ó ti wà tẹ́lẹ̀ ní àbákàtà tún ṣe pé wọ́n ti sin fún bí àwọn ọdún díẹ̀ tó ṣe pé bóyá a ń tún sàárè sí gbàtọ́ wá gbẹ wọ́n tún wá bá bó ṣe wà ṣé àákàndá ẹ̀pẹ̀ bó ni àbá sìn bá sì máa ṣe bá ṣe máa ń sìnkú náà ni torí pé ta bá fẹ́ sìnkú a ní da ẹ̀pẹ̀ bó mọ́lẹ̀ bó ṣe ká sí náà ni pé ká sin bá ṣe máa ń sìnkú tá a fi igi gbogbo ẹ̀ bá ṣe máa ṣe ẹ̀ tá a ní da ẹ̀pẹ̀ bó mọ́lẹ̀ eléyìí nìkan tí ó dáa jùlọ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún àwọn ẹrú ọlọ́wọ́n bà míì pé ọlọ́run subhanahu wa ta'ala máa ń preserve ara wọn tí ó pé nǹkan kan ò ní jẹ́ ẹ̀kẹ́ bó ṣe wà náà ni ó sì wà ọlọ́run máa ń kẹ́ àwọn ẹlòmíì náà dẹ so tá a bá wá rírú ẹ̀ bó ṣe ẹ̀ka sí ni wallahu alam tá a bá da yẹ̀pọ̀ kí ó ṣe pé aṣẹ lọ́wọ́ àmọ́ ká tẹ̀lé ẹ̀rí pé tá a bá fẹ́ gan fúnra rẹ̀ da yẹ̀pẹ̀ bó a sì kí ni a sì àwọn kankan blọ́ọ̀kù yẹ̀pẹ̀ yẹn tí

kí ilẹ̀ má jẹ ara rẹ̀ yẹn nínú àpẹẹrẹ dáadáa ni kí ilẹ̀ má jẹ ara rẹ̀ dóò mo ti kàrí mo ti gbọ́ rí wípé àwọn ilẹ̀ kan náà ń bẹ táàpì ilẹ̀ kan ń bẹ tó yẹ pé tó wá pé bí ẹ̀dá bá gbé òkú sí òkú yẹn náà ò ní jẹrà so kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ àpẹẹrẹ dáadáa ni tẹni tó bá jẹ́ mùsùlùmí dáadáa kí lè má jẹ ara rẹ̀ ṣùgbọ́n a sọ wípé ẹni tí ì bá ṣe mùsùlùmí tàwa rírú ẹ̀ fún wàlà Allah irú ilẹ̀ tán ní kèé jẹ èké jẹ́ kí nǹkan ó jẹrà yẹ bóyá irú ilẹ̀ yẹn lọ́lọ́ ní kò wọ́n kàgbò sí so kò sí èyí tí ò lè ṣẹlẹ̀ nínú àméjèèjì so tá bá tira tó bá jẹ́ mùsùlùmí ni káwo dákẹ́ nípa rẹ̀ because mùsùlùmí tó bá ṣaláìsí gbogbo ayé àpẹẹrẹ burúkú tá bá dé lára rẹ̀ àgbọ̀rọ̀ sọ àyàfi téèyàn bá fẹ́ sọ gan téèyàn ò ní jẹ́ kán mọ̀ yìí pé lágbájá báyìí lèèyàn ń sọ nípa ẹni tí máa ń ṣe bí tí máa ń ṣe gbá lẹ́yìn ikú rẹ̀ nǹkan báyìí lè ṣẹlẹ̀ nǹkan báyìí lè ṣẹlẹ̀ àmọ́ ká má jẹ́ kán mọ̀ yìí pé lágbájá báyìí ṣùgbọ́n mùsùlùmí tó bá ti kú gbogbo ààyè àbígbò tó bá tabárí tó bá ṣẹlẹ̀ sí àgbọ̀rọ̀ mọ́ sọ fáwọn èèyàn wọ́n lọ fàlà á fàlà rẹ̀ ti sọ́dọ̀ ọlọ́wọ́ ni àbí kákàndá ìpẹ̀lú ìfowópamọ́ àárín. níwọ̀n àgbà tó bá ti jẹ́ mùsùlùmí ká sin bó ṣe yẹ ebi mùsùlùmí ni ká sin bó ṣe yẹ ẹni tí ló lè ṣẹlẹ̀ ó lè já sí pé bóyá wa gan àwa tá à ń wo là ń wo ike bóyá ó kẹ́yìn sí kíbúlà bóyá wa là ń ro bẹ́ẹ̀ bóyá ó sì kọjú sí kíbúlà náà ni torí pé tó wà nù sàárè tó ti pẹ́ nǹkan kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ bóyá wo là ń wo ike ẹ̀yìn ló kọ sí kíbúlà bóyá wájú náà sì ló kọ sí bóyá bóyá bí tá a ti ń gbé nǹkan kan àfúrá láti rò ike bóyá ó ti kẹ̀yìn sí alkíbúlà bí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so títí wá ní pé ń bò ti jẹ́ pé mùsùlùmí nìyẹn ká sí bá a ti máa ṣe mùsùlùmí èyí tó bá wá jẹ́ ti tẹ̀ tó bá jẹ́ níbi náà ni eléyìí kù sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala dọ́kùnrin wa ní kó ó ní ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ eh, apàdéṣàn kò sí wọ́n wá sí sábàbí wọ́n wá fún lóògùn hmm. wọ́n wá fún lóògùn ṣúgà àti oògùn àbájọ ilé yẹn wá mú ṣúgà rẹ̀ lóògà àti apátíṣà yẹn wá wọ́n wá mú sábàbí epo rẹ̀ àtẹ́ni tó jẹ́ pé òun gúpẹ̀ èèyàn dọ́kọ̀ yẹn wá lọ wọ́n wá lọ fún ní ẹ̀jẹ̀ mi. ó fọlẹ́jẹ̀ mi oríṣi mi tí ò bá ti jẹ́ mu. tó ó wà lórí ìpínlẹ̀ ẹ̀rí pé dókítà gangan kọ́ ni yóò kàn wo pé lágbájá ẹ̀ tó ní ṣúgà bí ò ní ṣúgà kì í ṣe dókítà ẹ̀ gangan ni ó wò wò yóò ní kó lọ sí tẹ́ẹ̀sì ni wọ́n lọ sí tẹ́ẹ̀sì so wàlá allah bóyá mọ̀ ń ṣìyẹn ló fọ́ọ̀tù àbí nǹkan tó jọba yẹn lọ gbogbo lẹ́yìn náà látúrà láti wò the same thing náà yẹn tó ní ẹ̀jẹ̀ yẹn náà bóyá nǹkan tó fi tẹ́ẹ̀sì ẹ̀jẹ̀ àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ní fault ṣùgbọ́n tó bá ṣe yí pé dókítà yẹn ó ní ò bá kójú òṣùwọ̀n tó yẹ pé kò kọ́ mí ni kò ka ẹ̀kọ́ yẹn débi tó yẹ kó kàdé àbí negligence rẹ̀ ni tí ò jẹ́ kán lọ ṣe test gbogbo àwọn ọ̀nà tí ẹ kán gbà tó fi wá prescribe ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so irú ẹni bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ nǹkan tí ẹ sọ yìí àmọ́ tó yẹ pé ní machine ló ní fault àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ilé yìí à ní sọ pé ó pààyàn irú nǹkan báyẹn tó yẹ pé ní àwọn advanced country ni irú doctor yẹn wò ní fi kalẹ̀ àwọn wọ́n investigate rẹ̀ tó mọ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan so from there wọ́n lè gbé ìdájọ́ rẹ̀ lórí but lọ́dọ̀ wa ń bíbá yìí ẹ wo ara ẹnìkan ara ẹnìkan wọ́n sọ pírẹ́sàn fún arábìnrin lẹ́ni ẹ̀ pàtàkì sọ pírẹ́sàn fún wọ́n wá gbàgbé kílẹ̀ ń pè dọ́sta ẹ̀ hankachiki ní emi atọ́wẹ̀ tọ́wẹ̀ náà mọ́nu rẹ̀ wọ́n rán tọ́wẹ̀ mọ́ nínú wọ́n gbàgbé ẹ̀ sínú rẹ̀ wàhálà sáà ń ṣẹlẹ̀ sí arábìnrin ẹ̀nà padà sáláìsì wàhálà ń ṣẹlẹ̀ wọ́n á gbé lọ sọ́sibítù mi hospital náà ti wá discover ẹ máa tó ṣẹlẹ̀ ìgbà táwọn á lọ sọ́sibítù tálákọ̀ọ́kọ́ tá ti ṣe yẹn wọn ò sì jẹ́ kọ́kọ́ mú dókítà ẹ̀ jáde wọ́n ṣe kí ni wọ́n dáàbòbò wọ́n defend doctor ẹ̀wọ̀n jẹ́ kí kọ́mà ẹgẹ́ tẹ̀ so inú àbùsí ni ẹ̀ tó bá yẹ pé bí ibi tí òdodo ti wà ní irú doctor yẹn ó yẹ ká lè penalize ẹ̀ so that kò fi ní máa ṣe bẹ́ẹ̀ fún ẹlòmíì so in a nutshell tó bá yẹ pé ní fọ́ọ̀tì doctor ẹ̀ bá ní irú ìtẹ́ sọ ń bẹ pẹ̀lú àmọ́já pé kèsì fọ́ọ̀tì ẹ̀ ni so yóò mọ̀ túmọ̀ sí pé àṣìṣe ni kò lẹ́sẹ̀ ní tí ò lè ṣàṣìṣe wọ́n lọ́ọ̀fọ̀ àlọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk